ẹ̀yin màmá ẹ̀ ó yá bísímìlà bó o bá ti ẹ̀ náwó nítorí òkú náwó tó lẹ́tí bẹ́lẹ́yìn wàásà náwó torí ramadana alájọ ibrahim dédé bísímìlà alájọ aṣíwájú gbogbo aṣíwájú àdínì gbogbo Ọ̀yọ́ state olórí ẹbí akínsọyà owó owó àdúrà rẹ̀ bàbá bàbá náà bàbá wa fifty thousand naira ọ̀tẹ́gbẹ̀yẹ ọ̀tẹ́gbẹ̀yẹ fifty thousand naira gbogbo ẹ̀yin branch yamai àfẹ́ kí eléyìí bá wa lásìkò alẹ́gbàdàn bàbá dáadáa ọ̀gá yín ni à ń fi ẹ̀yìn yá rẹ̀ yín àfẹ́ kí eléyìí àfẹ́ kí ó bá wa ní àsìkò bóyá bísí ẹ̀ la ẹ̀dá ìdílé ẹ̀ sáyà ẹni wípé eh, aṣíwájú adínní gbogbo Ọ̀yọ́ state Táyé currency fifty thousand Táyé currency fifty thousand. àbẹ́kí eléyìí kó gbà wá ní àsìkò. aláàdì wa sego wọn wá jíṣẹ́ gbogbo state expo five hundred thousand aṣáájú gbogbo aṣáájú àti ní Ọ̀yọ́ state hundred two hundred thousand. hundred thousand. Alhaji Ahmed láti tí ọ̀sà one hundred and fifty thousand. Oye ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn. Ẹ dáhùn káyọ̀ lọ kọ́ wá sí. Gbogbo ẹ̀yin kọ́kọ́ máa dáadáa ó yẹ ká di. Àfẹ́kẹ́lẹ́ yìí àfẹ́kẹ́ ó gbà wá ní àsìkò púpọ̀ ẹ̀ẹ̀kan tá a ní yín náà nù. bàbá sì ti gbàlẹ̀ kan báyìí pa àtọ́ ní pè yín fọ́rọ̀ owó mọ́. alẹ́ bí wàá ṣàyìnà. bọ́lá máa sábà kẹ́ màmá tí ó ti lọ. Ah. bàbá kó wa ọ̀la. سنة نبوية سلام عليكم سنة نبوية hundred thousand. Alhaji Ahmed láti tí ọ̀sà one hundred and fifty thousand. Oyè dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn. Ẹ dáhùn ká lè lọ gbọ́ wá sí. Gbogbo ẹ̀yin kọ́sọ́mà dáadáa oyè dábì. Àfẹ́kélé yìí àfẹ́kélé ó gbà wá ní àsìkò púpọ̀. Ẹ̀ẹ̀kan dáhùn ni yín náà lò bàbá ti ti gbàlẹ̀ kaba yìí àtọ́ ní pè yín fọ́rọ̀ owó mọ́. alẹ́ tó wá ṣàyìnà. bọ́lá máa tún sábà kẹ́ màmá tí ó ti lọ. bàbá mú wa ọ̀la. Wọ́n ti bá gbóòórùn dáná ìdí ẹ̀rẹ̀ lásán. Oyè dáná lówó. Ẹ má jẹ́ kéré ìgbà tí kò wọ́n wá lọ́wọ́ o. Bàtà ìmáà kúnlé poli kúnlé poli fifty thousand fifty thousand naira. chairman fopi fifty thousand adi masura naba olówó fifty thousand naira wàtá imam láti yàrá imam twenty thousand big london fifty thousand naira báyìí kọ́rẹ́sì ti mú wa òbí sì rí. ẹ̀yin owó ló kún bẹ́ẹ̀. owó dada. ẹ má jà délé yìí báwa lásìkò òbí sì rí ti bọ̀. báyìí àbá sàkọ́ndé òbí sì rí. dọ́là rẹ o two dollars two hundred dollars. àbá làṣẹ fún ìdáni. alájà kẹ́hìndé fifty thousand. alájà kẹ́hìndé two hundred dollars. France 50,000 DC US 50,000 China ti ṣe o 50,000 Alhaji ten ten fifty thousand fifty thousand naira Alhaji I ten yóò gbogbo fifty thousand naira come on, alájà ìwọ náà jáde dé kámẹ́rà rí ẹ o gbogbo ọ̀tá pàtí àmà fún. ọ̀nàdébù dáúdù hundred thousand naira ọ̀nàdébù dáúdù hundred thousand. ìwọ ọ̀tá pàtí àmà fún tó wọ́n. ẹ̀la branchi mọ̀gbọ́ a and b hundred thousand naira. ìyára dé fúnmi hundred thousand. ìyára dé jẹ́lẹ̀ àwọn oṣù di fifty thousand. ìwọ náà jáde jẹ́ni kámẹ́rà rí ẹ. ìwọ ta gba chairman fótó jáde torí hundred thousand ni hundred thousand torí ọjọ́ ìwé ni o. ọ̀fẹ́ ọlọ́pọ̀ fifty thousand fifty thousand naira. bàbá yìí bọ̀ yìí ní ìwáyà. àwọn ni máa wà gbogbo fifty thousand fifty thousand naira. Elisa lórí o. àwọn state gbogbo state ti mú five hundred thousand wá. five hundred thousand láti state báyìí síkù náà máa gbé wá. alo àtàló ló ti rà ní wa olóhùn ọ̀bẹ tó lè wá. mọ́sùnbí mọ́sùnbí. táló ti mú twenty wa olóhùn ti rà nígbà wọn tó lè gbé. lílá bí ọlọ́ọ̀ni adìrìn ọ̀rọ̀ rẹ̀ léwu. ó tán ẹ̀rẹ̀ mẹ́kúra àdùgbẹ́ thousand naira. wá báwo ló báwo ló wọ́n ti jẹ́. I want to everybody we go dey grab me. Kò ní kò ní sọ fíjọ́ sí náà. Mo bọ̀ kò báwo lolú ọmọ ti jẹ́. Ọ̀gá ti tèmi ní gbogbo Lagos State. Ọ̀gá fẹ́ tó fẹ́ àtẹ tó fẹ́ àti mù àti à gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí irọ́. Ọlọ́run yọ bóyá bóyá bóyá kábíyì àlùbá wà lórí. Gbogbo ló sọ̀rọ̀ ẹ̀dá lóde nípa yìí wọ̀n sí mọ́. Àdúgbò ẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀dá lóde. Mọ́sàmá bóyá káńtì àti kánò bá wà. aláàjì sísù ìyànà padà fifty thousand naira àti àlejò kọjá ní ọ̀nà àbúrò adélé. kọdùgbàbà jẹjẹ láti kọdùn fifty thousand. àjọkẹ́ kọdùgbàbà láti kọ̀ fún ìgbè. fifty thousand. fifty thousand naira. sọmọkó ti dìde. òun náà máa bọ̀ mọ̀ òun náà. bébí ti dìde. sọmọkó ti dìde aláàjì wa ṣẹ̀fẹ́ àlà. owó state àbí ẹgbẹ́ òtún ní ká máa ni wọ́n máa gbé wa. ọmọ àfa ọmọ àfa àti ká máa wọ ni ọkọ balẹ̀ bàbá nínú ẹ̀. alimusaja. alahakuba bàbá oníníwọ̀n five thousand naira adúgbò ẹ̀. ẹ̀yẹ gbọ́ ẹ̀gbọ́n náà wí. bàbá oníníwọ̀n five thousand naira ẹ̀ yóò lé lọ́dà tí mo lọ́ọ́ sí fún wa. máyé mo kéku.